وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين إخوتي الأعزاء السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ a jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà bákan náà jẹ́rìí pé ànábì muhammad sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́run ọba ní òjíṣẹ́ rẹ̀ náà tún ni àwọn ànábì ọlọ́run tó kù náà tí wọ́n ti wá tí ọlọ́run ti rán wọn sí àwọn àyè tó rán wọn sí síwájú gbogbo wọn náà látòkè délẹ̀ ẹrú tọ́lọ́run ọba aránṣẹ́ ni wọ́n ẹ̀dẹ́ èèyàn náà ni wọ́n bi titi wa àǹbí ọlọ́run ọba kó jọ salawatuhu wasalamuhu kó má ṣẹ̀bà wá ṣe fún gbogbo wọn lápapọ̀ kí gbogbo ẹ̀yàn màá yá wa jákèjádò gbogbo tí ẹ ti ń náfààní àti gbọ́ wa akíra wa káàbọ̀ sórí ètò yín ètò wa ìpè òdodo da'watul haqqi àǹbí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó lu àwọn tá à ń sọ yìí àti àwa tá à ń sọ àtàwa náà tá à ń gbọ́ kó lu olókùn fa oríire táyé àti tàlẹ̀kẹ̀yàmọ̀ kọlọ̀n kó lò bẹ́ẹ̀ fún wa kó má ṣe ní balẹ̀jọ àbúrú fún wa pé ṣèbí ìwọ ló ń sọ ìwọ náà tó ń sọ ń kọ́ ẹ̀wọ̀ tí wọ́n náà dánwò ọlọ́njọ́ má fi rẹ̀ ṣàdánwò fún wa o ẹ̀sìn bí wọ́n náà gbọ́ ó ṣà ń gbogbo wà sí ẹbí wọn ṣe ń ṣe tó yẹ kó tún sì máa wá ṣe eré ilé lẹ́yìn ìgbà tó ń gbọ́ ọlọ́njọ́ má jẹ́ kó padà rí bẹ́ẹ̀ fẹ́mi àtẹ̀yìn níjẹ̀gbẹ̀dà péyàmọ́ a tún kíra wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí àmì ọlọ́run àlékún dáadáa kọlọ́n torí pé ilé òun náà ni tó fẹ́ produce tó fẹ́ máa ṣẹlẹ̀ láwùjọ tí gbogbo inú ilé gbogbo inú ẹbí tó bá ti yanjú tó bá ti gbádùn tó bá ti dáa definitely tó fẹ́ máa jáde láti inú ilé tó dáa òun náà ní nǹkan rí ẹ rí pé àwọn móòdì tó máa fi ń ṣe bóyá bíi blọọkù ní àbáwọn kan tí wọ́n máa ń sábà móòdì tí bá ti di pé inú wọn ti ní problem ohun tó máa máa jáde láti inú nǹkan náà ò ní dáa kò ní straight mọ́ kò ní balance kò ní wà òkè kò ní neat ṣùgbọ́n tíbi tí nǹkan ti ń jáde bá ti da síbẹ̀ ti rẹwà síbẹ̀ ti wà ókè pẹ̀lú àánú ọlọ́run ń tó fẹ́ máa tibẹ̀ jáde nǹkan dáadáa náà ni nǹkan yẹn wá lè wá jáde síta kan kó wá tún fẹ́ máa lọ kó virus láti ta o gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ń ta móòdì kalẹ̀ náà nǹkan àmì tún lè kọlù ó ti ní tìtẹ́lẹ̀ ó ti wà ókè kí nǹkan yẹn tún wá fẹ́ lọ da ọgbẹ́ sí lára eléyìí á yàtọ̀ wọn àwọn produce ẹ̀ dẹ̀ ìyẹn ló tún wá ku mbola la fẹ́ tèsì nǹkan yẹn sí tí òfin ní lọ fara káṣá àwọn viruses olóye onílàákàyè olórí pípé ni gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ìtumọ̀ tá à ń sọ yìí ni pé tí ọmọ bá ti jáde láti inú ilé eré tó ti rẹ́ ni eré bíhùn tó ti rẹ́ ni eré tọ̀hún ìtò wá kù ní ibi tó fẹ́ bọ́ sí láàrin àwùjọ láfínà ẹja ti mójútó bí tọ́mọ ti fẹ́ jáde ná tábà ti rí bẹ́ẹ̀ mójútó tọ́lọ́mùbá káwa tá a jẹ́ bàbá àtìyá ti gbádùn pẹ̀lú àánú ọlọ́run àwọn ọmọ tá a fẹ́ máa tì síta náà tó fẹ́ máa bá ní àjọ ayé lọ àwọn náà máa rántí inú ilé ibi táwọn ti wá àwa náà dè lẹ́nu àti sọ fún wọn pé rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe o ṣùgbọ́n sí bàbá tí ò gbádùn àbí ìyá tí ò lálàáfíà níbi ìwà níbi ìṣesí ṣé òun ló fẹ́ lẹ́nu àti sọ fún ọmọ rẹ̀ wípé rántí ọmọ ẹni tí wọ́n ṣe ìyá tó ń ṣe ṣìnà rántí ọmọ ẹni tí wọ́n ṣe ìtumọ̀ ẹni pé wọ́n náà ṣe ṣìnà bí tó ń lọ yẹn o bàbá tó ń jalè ṣẹ́ni tí ẹgbàá láti sọ fún ọmọ kan náà tí ọmọ ẹni tí wọ́n ń ṣe akọ̀ tún dáàdì ẹ̀wọ̀ nípa kí ni dáàdì ń tíra láti sọ ṣé kèmí náà ẹ̀mú lè ti rú eléyìí náà ni àbí bàbá àbíyá tó ń parọ́ àbí tí wọ́n lura wọn nínú ilé àbí lè pè ní wọ́n nínú ilé tí wọ́n máa gbéra wọn ṣe pèlò gbéra wọn ṣe pè bọ̀ àbí oríṣiríṣiríṣiríṣiríṣi àwọn ọ̀wà eléyìí láfi sọmọ́rọ̀ lọ́sẹ̀ tó kọjá yìí pé káwọ́ta jẹ́ òbí ká ṣe ìkíláàsì níyà wa eh, ká tún àníyàn wa ṣe ká tún àníyàn wa ṣe dáadáa ká ní ẹ̀mí eré eh, ká ní ọkàn dáadáa látara pé tábà ti fẹ́ àwọn ìyàwó wa tábà ti wà lọ́dọ̀ àwọn ọkọ wa ká ti gbà yí pé a dé permanent site wa nínú ìgbésí ayé o àtúnṣe kiri mọ́ o àmì ètò kọ eléyìí o kọ́lọ́ má jẹ́ rọrùn tí máa fi kọ́ kọ́lọ́ má jẹ́ rọrùn tí máa fi lọ tí yẹn bá ti wà nínú ọkàn wa nípìlẹ̀ pé mo wá bí wa sin lọ́hùn ni mo wá bí wa ṣe láti wá represent family mi pé ilé rẹ̀ ni mo ti jáde wá mo wá bí láti wá tọ́ àwọn ọmọ ni mo fẹ́ obìnrin yìí láti ṣèjọsìn lára ẹ̀ ni tàbá ti ní ọkàn bẹ́ẹ̀ pẹ̀lú àánú ọlọ́run inú ilé yẹn á túbà á túṣẹ ṣùgbọ́n èròǹgbà burúkú ló máa ń sábà wà lẹ́mìí ọkùnrin àti obìnrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti fẹ́ra wọn tán ọkùnrin míì ó kàn fẹ́ enjoy obìnrin ni tó bá ti enjoy ẹ̀ fún bí ọdún mélòó ó ti rùn sí i ah wàláhì ẹ̀mí ẹ̀ ò dá pẹ̀lú tó ṣe yẹn kò dá kò dá kò dá kò dá kò dá wọ́n wá fẹ́ sọ obìnrin di àlòpátì torí kíni tọ́nà bá wá kẹ́ tí wọ́n náà ti wá bí ọmọbìnrin kọ́ fi na ọmọ tiẹ̀ náà lóbìnrin pé tó bá délé ọkọ ṣé kẹ́nìkan ló pàtì kó wá pátì kó tún wá lọ fọmọ gé mi ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lẹ́yìn akọ lọ ń ṣìyàwó kejì ó ti kọta kọkọ o ó ti pátì o kò bùkátà sí yẹn mọ́ kò ní bùkátà sí mọ́ o ṣé bí Islam ṣe rè wá rí bẹ́ẹ̀ yẹn kọ́ bẹ́ẹ̀ yẹn kọ́ bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ obìnrin míì náà ìgbà tó bá ń dùn tó ń dán lọ́dọ̀ ọkùnrin ló mọ ọlọ́kọ ló mọ aláṣẹ ìgbà náà ló ń jẹ́ sweet àti ẹ̀ ìgbà náà ló ń jẹ́ kíbálé mi ìgbà ló ń jẹ́ adé mi ìgbà ẹni ọ̀ní ìgbà ẹni sùwìtì nǹkan da lọ́dọ̀ rẹ̀ ni tó wá ti di pé nǹkan da agojú ẹ̀ báyìí ó ti lò ṣe é ṣùrùṣù ó ti di kó bẹ̀rẹ̀ sí wẹ́sùn kan àbẹ́sùn míì ẹ̀ à ń forítì láti jẹ́ náà ni ọjọ́ wo ló bẹ̀rẹ̀ sí forítì ṣé gbígbà tẹ́kọ́nọ́mì dago náà ni gbogbo ètò tí ń jẹ sẹ́yìn kan ètò tí wọ̀ sẹ́yìn kan o rántí eléyìn mọ̀ òdẹ̀ bẹ̀rù ọlọ́run ẹ já gbàgbọ́ pé ibi tá a dé yìí náà níbi tá a ń lọ ibi tó lọ ń dẹ̀ kọ́ wá mọ́ náà níbi tá a wà yìí ẹ má já wọnú ilé onílé ká má wàgò aláàgò ṣiṣẹ́ ká gbìyànjú ká dúró kájọ bí àwọn ọmọ kádẹ̀jọ tó àwọn ọmọ kájọ mójútó ọjọ́ ọ̀la àwọn ọmọ wa torí pé gbogbo tá à ṣe lónìí àwọn ọmọ yìí náà ń wò wá o bákan náà ká má gbàgbé pé ni pé wàyí tó tẹ̀ akitaro mọ́fìlì àròdì yìí lùkà à ń sẹ́bi ìlìlá ó dìde sọ fún anábì sallallahu alaihi ni pé máwọn táwọn èèyàn tó pọ̀ rẹpẹtẹ láyé ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn láyé lónìí èèyàn kan ló yàwó nílòkú lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ayé lónìí wọn tẹ̀ láṣẹ ọkọ mú ní kálukú ti fi ààrẹ ọlọ́run ní káànábì máa wo táwọn èèyàn tó pọ̀ ohun tí wọ́n ń dánwò láyé ìwọ náà tó ń jẹ́ màdámù tó ń gbọ́ mi lónìí umu màmá wa tẹ́ ń gbọ́ mi ẹ má wo báwọn obìnrin ẹgbẹ́ yín ṣe ya kò kàn yín torí pé bí o ṣe tẹ̀lé àṣẹ ọkọ mọ́ òun ti wá kọ́lé ó ti ra lẹ̀ ó ti ní properties rẹpẹtẹ rárá oríire kọ́lé léyìn ìpín tí ẹ̀dókàn fẹ́ ní láì lélẹ̀ yẹn yóò gbéyàn wà lìjẹ́ náà èyàn ò júwe ọjọ́ ọ̀la rẹ̀ fún yàn ẹ̀yin náà ń kọ́ ẹ̀yin náà ọkùnrin sì ń ọ̀rùn ọ̀rá yìí tóbi ní ayé ìgbà kan náà bàbá wa máa ń dára ara wọn dára wọn láàmú máa tọ́jú ìyàwó tọ́jú ọmọ obìnrin bá ti bímọ ọwọ́ ló làwọn ọmọ ẹ wàhálà wa àtọmọ ẹ máa lọ kópa bàbá gbogbo ayé lòun rárá o rárá o rárá o Islam ti wà o introduce rẹ lè sí wa táyé bá ń ṣerú ẹ̀ torí ìsọkúsọ tá à ń gbẹ́lẹ́ náà ẹni sí ni ayé ń ṣerú ẹ̀ ayé ń ṣerú ẹ̀ ọkọ rẹ̀ lálàáfíà àti ṣe ó wá ń ṣe ṣìnà ọláyé ń ṣerú ẹ̀ nítorí ń ṣe ní ìsìn rárá ọlọ́run wa in tuti' akthara man fil ardi yudilluka an sabilillah tó bá ń tẹ̀lé tó gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tó wà lórí ilé ayé ń ṣe wọ́n á sọ ẹnu kúrò lójú ọ̀nà tọ́lọ́hún torí eléyìí àwọn ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́jẹ́ bàbá àti gbogbo ẹ̀yin náà tẹ́jẹ́ ìyá lónìí ẹ ká ṣe dáadáa láàrin ara wa ká dẹ̀ gbìyànjú ká mójútó àwọn tó ń tara wa jáde ká darí àwọn ọmọ wa lọ síbi ẹ̀kọ́ ẹ̀sìn hmm, ká fi ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ wọn ká jẹ́ kí wọ́n gbọ́ sínú yìí dáadáa ká jẹ́ kí wọ́n ní ìmọ̀ kíwà tí mọ̀ wí ká jẹ́ kí wọ́n ní ẹ̀kọ́ bá a ṣe ń lò ká lè jẹ́ kí wọ́n kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan rí yẹn látara wa torí pàwà gangan gangan làwọn ọmọ yẹn ń wù àwa ni wọ́n rí jù ní tó bá rí lára wa náà ni tí wọ́n máa lọ ṣe asánà nínú ìdánilẹ́kọ̀ọ́ wa sallallahu alaihi lọ́lọ́ngàn fi ròyìn rẹ̀ nínú ẹ̀ náà ni ròyìn tó gba ìpẹ́rọ òfòrò rahim ẹ̀rí aláàánú ni oníkẹ́ni ẹlẹ́yinjú àánú ni òun jẹ́ bẹ́ẹ̀ lónìí náà ká tún máa tẹ̀síwájú pẹ̀lú pé gbogbo ata jẹ́ ẹbí hmm, àti gbogbo atọ́lọ́n fi ṣe olórí ẹ̀sìn ẹ̀jẹ̀ ká bẹ̀rù ọlọ́run ṣẹ́rí àwọn ọkùnrin àti obìnrin tó ń jọkọ̀ àtìyàwó iṣu a máa ṣẹlẹ̀ nínú ilé o kò sí perfect home kò sí inú ilé àwọn ànábì ọlọ́run náà a máa ṣẹlẹ̀ kò síbi tí kì í ti ń ṣẹlẹ̀ arábìnrin náà fẹ́ kọ ìyàwó eh, Hafsa lọ́dún kan tí kì bá ṣe pọ́ lọ́nà bá rán mọ́lákù Jibrilu sí ni ìyàwó Hafsa bá ti lọ tí ṣe ọmọ Umar ibn Khattab radiyallahu ta'ala anhu kò bá ti lọ ṣùgbọ́n lọ ní kí Jibrilu wa sọ fún anábì pé sallallahu alaihi obìnrin yìí sọ wàmà kọ wàmà gbàbẹ̀gbàbẹ̀ ní jílóru jílóru ni olùjọ́sìn fọlọ́run ni ó ní àwọn qualities wa anábì gan tán anábì fi retain yẹ ìyàwó Hafsa ṣìṣe obìnrin nígbà náà ni gẹ́gẹ́ bíi pé ẹ̀dẹ́ èèyàn làwọn náà ẹ ti rí kí wọn náà lè fi mọ̀ tíyàwó ẹ bá ṣe nǹkan kan kì í ṣe mọ́làkù angel kọ́ ló fẹ́ ò torí tọ́lọ́hún ẹ má bínú sa ẹ má bínú ìbínú yìí tó ẹ ṣe sùúrù ẹ má bínú ẹ sì mẹ́dọ̀ ṣe ti gbọ́ ẹ má bínú wọ́n ti wọ́n múlú bí ànábì náà ṣùgbọ́n làwọn bá ní kó padà kó fi wọ́n lẹ̀ kó yá fi wọ́n èèyàn ni wọ́n Allahu akbar kabira eléyìí táwọn sọ inú ìsìnkú wa tàbùkù àwọn ìyá tà náà ọlọ́run fi wọ́n júwe bí àwọn ìyá tòní ṣe máa rí ni o ipò àwọn tí mo tiẹ̀ tún ṣe dé lẹ́wù tí mo tún wọn ṣe dé wò bá àwọn náà tún ṣe ṣe gẹ́gẹ́ bí ìjóbìnrin gẹ́gẹ́ bí kàn kí n ṣe ọ̀n ṣe ọ̀n ṣe ànábì ọlọ́run tó yẹ pàrọ̀ ànábì ọlọ́run ọlọ́run ti kún ọyọ kúrò níbi àwọn ọ̀wà kan tó fi máa máa hùwà gẹ́gẹ́ bí ordinary èèyàn àwọn ti kúrò ní lẹ́wù yẹn màásùmù náwọn màásùmù náwọn ànábì ọlọ́run àwọn ìyàwó kì àtàwọn ìyá wa tò ní èèyàn ni wọ́n àwọn ọkùnrin tò ní gan wá ń kọ́ kíni ká ti wá pẹ̀ra wa èèyàn làwa náà èmi náà máa ṣe mistake lọ́dọ̀ àwọn ìyàwó mi ìwọ náà ṣe mistake lọ́dọ̀ àwọn ìyàwó tiẹ̀ náà ìyàwó tí ìyàwó tí wọ́n ṣe mistake lọ́dọ̀ ọkọ wọn àwọn ìyàwó tèmi náà ṣe mistake lọ́dọ̀ ti tèmi náà bó ṣe gbọ́dọ̀ rí ni a gbọ́dọ̀ máa mójú kúrò níbi àwọn àṣìṣe yẹn ni lọ́n tọ́lọ̀ ń gba wa gan sọ ní alukuran ó ní waja'alna ba'dakum li ba'd fitna atasbirun wa kana rabbuka basira allah akbar allah akbar suratul furqan aya 20 ọlọ́run ní òun fi apá kan àwọn ẹ̀dá èèyàn ṣe fìtínà fapá kan ni òun fìyàwó ṣe fìtínà fọ́kọ òun fọ́kọ ṣe fìtínà fúnyàwó òun fọmọ ṣe fìtínà fóbi òun fòbí ṣe fìtínà fọmọ òun fọ̀gá ṣe fìtínà fọmọṣẹ́ òun fọmọ ṣe fìtínà fọ̀gá òun fi aládùúgbò ṣe fìtínà fúnra wọn òun fi alábàágbépọ̀ ṣe fìtínà fúnra wọn òun fi wá kọ́ra wa láyé òun kì wá bọ́nà ara òun fi wá ṣe fìtínà fúnra wa ni kò sí ni a lè rọ́gbọ́ ẹ̀dá dírẹ́fà jẹ́ fìtínà fún àwọn pásẹ́njà tó náà gbé lọ́kọ̀ tó gbé lérò bẹ́ẹ̀ náà àwọn pásẹ́njà náà jẹ́ problem fún dírẹ́fà ọlọ́run àtẹ́sùrù ṣe máa ṣe sùúrù fúnra ń ṣá tí dírẹ́fà bá ṣe sùúrù á dáhùn èrò náà kọ̀ nítorí ẹnìkan ṣo tó jẹ́ fìtínà fún nínú ọkọ̀ yẹn tí kọ̀dọ́tọ̀ bá ṣe sùúrù gbogbo èrò tó bá gbé ló máa yẹ̀ṣẹ́ sí tọkọ̀ bá ṣe sùúrù òní níyàwó lè àbíkẹ́ wọn wà ń lé wọn náà ní gbádùn gbèsè aya rẹ̀ pẹ̀lú pò ọláyà lọ́dẹ̀ wọn náà ní gbádùn gbèsè aya rẹ̀ pẹ̀lú pò wà lọ́dọ̀ ọkọ àti kó ní kálukú ṣe sùúrù ọlọ́run bí wá pé àtàsùdìrù ṣe máa ṣe sùúrù fúnra yín ìtumọ̀ ní pé tó bá nílé ṣe sùúrù ṣe fẹ́ máa lọ dánú gbogbo ni <laughs> àárín èrò náà ni wàá gbé ẹnìkan náà ni wàá fẹ́ ẹnìkan náà ló máa fẹ́ àtàsùdìrù òun mọ tó ń ṣe wà tí ń tà ń ṣe òun tẹ̀ mọ tó yẹ ká ṣe àti yìí tá àti máa ṣe àǹbẹ̀ ọlọ́ba kó jọ kó má jẹ́ kí inú ilé wa dàrú o ẹ̀yin ẹbí ẹbí ìdílé ọkọ ẹbí ìdílé ìyàwó mò ń bẹ̀ yín lónìí cases la máa ń sábà rí tàbí pọ̀pọ̀lọpọ̀ àwọn cases míì tó máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó ìtẹ́bí náà dálẹ̀ inú ẹ̀ ló ń jó àwọn bàbá wa tànà tọmọ obìnrin bá ń lọlé ọkọ wọn máa pe jókòó ní wọn ṣé owó nílé dáadáa bíyàwó tó jọ́ ma bẹ́ẹ̀kúta olè tó gbọ́ ẹ̀gbá ah, bàbá wọn máa ń pè obìnrin jókòó kó wọlé dáadáa ó èsì ara rẹ̀ líbí o kó bá ti lọ ti lọ lẹ́ẹ̀rẹ́ yẹn o òun kò ní ṣe o èèyàn gìdé ní omi kó má wá kígbe òtútù o rè ọkọ o ara rẹ̀ líbí o bẹ́ẹ̀ yàrá o wa tà sọ fáwọn torí ẹ̀ṣẹ́ bá lọ kí èsàn bàbá wa yẹn wọ́n máa ń sábà fi yàrá ilẹ̀ fún ọmọkùnrin nínú ilé wọn wọ́n fi yàrá ilẹ̀ fún ọmọbìnrin yàrá ìyá ẹ̀ ló máa dé tó bá ti lọ torí èkó ní rọrùn fún kó dé kó wá rò pé òun lè lójọ́ méjì mẹ́ta <laughs> tó bá ti kọ̀ǹfílẹ́ǹsì fún màmẹ́ kọjọ máa sórí bẹ́ẹ̀dì kan náà ní yàrá Allahu akbar láti má fà yí lẹ̀ fún pé máa tún kó bọ̀ ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ lẹ́yìn náà ṣe rí lónìí ṣé kìí ṣe pé ẹ ti fọmọ ẹlọ́kàn balẹ̀ tó rọ àwọn ẹlẹ́mí ṣe ń ṣiṣẹ́ o tọkùnrin kan bá ṣe tó bá perform nonsense máa kẹ́rù ẹ̀ bọ̀ very useless guy àti ẹ̀ ń bọ́ láṣírí tí ẹ̀ bọ́rẹ̀ láṣírí idiot ah lójú ọmọ ilẹ̀ ṣe ń sọ̀rọ̀ tọkọ ẹ̀ báyìí ẹ̀ ń sọ ránṣẹ́ àbẹ́ ń sọ lójú ẹ̀ kò dáa wàláhì kò dáa kò dáa kò dáa kò dáa tọmọ yín bá ní ohun tó ṣe tọkọ ọmọ yín bá ní ohun tó ṣe tí ò dáa láàárín ẹ̀yìn àti ẹ̀rọ ra pé ní ìdákọ́ńkọ́ ọmọ yín ni kẹ́ bá wí rọra pọ̀ ní ìdákọ́ńkọ́ sórí obìnrin àfi sùúrù lọ́rọ̀ wọn ní tiwọn náà ṣe iná ó kù díẹ̀ ṣùgbọ́n mi gbọ́dọ̀ má bẹ́ẹ̀ wí lójú ẹ̀ kí n má wọ ẹ̀ lẹ̀ lójú ẹ̀ ṣó ti yẹ ọlọ́run á àmọ́ ṣe kódà ẹ lè ṣe dáadáa sọ́kọ ọmọ yín kọ́ ọmọ yín máa mọ̀ pé ẹ̀ lè ṣe fún ẹ lè fún lówó ẹ lè ṣe dáadáa sí ṣùgbọ́n sí bó pọ̀lọpọ̀ yín bàbá ṣe rí lónìí rèé ẹ ti tá àṣírí ọkọ ọmọ yín torí pọ́lọ́ ti ṣàánú yín ẹ ti tún fọmọ yín kò wá jẹ ọmọ yín lójúmọ́ ọ̀rọ̀ pọ́nbélé náà ta dé yìí ni à ń kó ṣàánú ibi yìí náà láti máa tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tó ń bọ̀ bẹ́ẹ̀ náà ni nídìílé ẹ̀yìn tẹ̀ jẹ́ ẹbí ọkọ ẹmọ tẹ́ ń fojú ìyàwó ọmọ yín rí ẹmọ tẹ́ ń ẹjá tún ọjọ́ ọ̀la wa ṣe kalẹ̀ ká bẹ̀rù ọlọ́run ọba o ẹjá bẹ̀rù ọlọ́run ọba o tí ìrígbé bá tiẹ̀ wáyé láàrin lọ́kọ-láya àwa gbọ́dọ̀ dúró ní ìdúró pa àfikò tán àfikò yọjú ká má tún dákun ẹni tó bá ń sunkún bọ̀ wá bá kò dákun bó náà lẹ́ni gbé ẹni gbé náà ti bẹ́yìn yìí o ẹ̀yin tún dákun ni o ẹ lè yanjú ẹ tún bàjẹ́ sí ni ọlọ́mọ ṣe mi àti níbàṣẹ́jẹ́ ọlọ́run kò jẹ́ wa tó kóró ojú kóra yìí assalamu alaikum warahmatullah àwọn tí wọ́n ọ̀nà ní alhaji wa Tawbayami Taofeek Ogundiyimu broda Qasim Shogaolu broda Debisi Maruf Bankole tí wọ́n ní kí ládé àti àìsàn rẹ̀ kó máa bá àwọn òbí àwọn tí wọ́n ti padà síwájú Ọlọ́run nínú ẹ̀sìn bákan náà madrasa àti amọ̀sílẹ̀ kí ó wà fún àwọn ọmọdé àti fún àwọn àgbàlagbà láàrin ọ̀sẹ̀ àti níparí ọ̀sẹ̀ a tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa Da'watul Haqi lẹ́mí Abẹ́òkúta fún àwọn ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa fún ìbéèrè tàbí ṣíṣe onígbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ishaq abọ́lẹ́rẹ̀ muhammed al-awwal òun náà ní zero eight zero thirty